الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد الحمد لله أتسلعي نبي قدس سجاك قد النبي صلى الله عليه وسلم ikú من جيو جادي lójú ẹni téèyàn kú fún kọ́kàn rẹ̀ ó sì bàjẹ́ ṣùgbọ́n kọ́sàmù ti fi ẹnu sọ̀sọ́kúsọ. àfààní wasanna li ummatihi alhamda wa istirja' anabi sallallahu alayhi wa sallam ó ṣe ní sunna fálùmá rẹ̀ nígbà tí àjálù tó bá ṣẹlẹ̀ bíi ti kú kálukú sọlọ́mọba wa. torí pé ọlọ́run ọba ọba tá a máa dúpẹ́ fún lórí gbogbo òpò yòówù tá a bá wa yálà lérò tiwa àbùkù díẹ̀ káàtó agbọ́dọ̀ fọpẹ́ fọlọ́ kátó wá sọ pé inna lillahi wa inna ilayhi raji'un dájúdájú tọ́lọ́run ọba làwa ṣe dájúdájú rẹ̀ náà fàbọ̀ sí inna lillahi wa inna ilayhi raji'un kìsì pé inna lillahi wa inna ilayhi raji'un rárá kò sí ṣẹ́dá kankan bẹ́ẹ̀ kò sí sí ìdọ̀gbàmù kankan bẹ́ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un kasi yọnu sọlọ lórí ntọlọmọba ṣe lórí ntọlọmọba ṣe ká yọ́nú sí lórí tó ṣe torí tá a bá yọ́nú sí ìdájọ́ tó lọ́wọ́ bá dá kí lẹ rò pé a lè rí ṣe fọ́lọ̀ náà rí àwa gẹ́gẹ́ bí ìtaani kí lẹ rò pé lè ṣe fọ́lọ̀ torí ẹ̀kọ́ gbà fọ́lọ̀ ibẹ̀ náà ní sinmi wa eléyìí ìyọ́nú sí ń tọ́lọ̀ wọn bá wí pípé kọ́ yìí pọ̀tako omijé ọmọ jáde lójú kọkàn sì máa bàjẹ́ nígbà tá a bá ti sẹ́nu sọ ìdí òmù kọ́lọ́mọ bó bínú sí wa. ìró ẹ̀ ló ti jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam òun náà lẹni tó yọ́nú sí ọlọ́run ọba jù lórí ti òpin ọ̀sẹ̀lẹ̀ òun náà sì lẹni tó tóbi jù ní ìṣẹ̀yìn sọ́lọ́run ọba wa lórí gbogbo ohun tí máa ń ṣẹlẹ̀ tonti bá anabi sallallahu alaihi wasallam ti ṣe rí anabi wa máa sunkún lọ́jọ́ tí ọmọ rẹ̀ ti ń jẹ́ Ibrahim tọ́sálàìsì nítorí àánú ìkẹ́ eléyìí tí anabi ní fọmọ yìí àti nítorí lílẹ̀ tí ọkàn anabi wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam lẹ̀ tonti pé ọkàn rẹ̀. ó kún fún ìyọnu sọ́lọ̀ lórí ntọ́nà ọba tọ́ka tó gbọ̀ngbọ̀n sí i. tòǹtì bẹ́ẹ̀ ọkàn ń bàjẹ́ omijé sì ń yọ lójú ṣùgbọ́n ìrántí ọlọ́run ní tẹnu ànábì jáde. subhanallah inna lillahi wa inna ilayhi raji'un. اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منه إن لله ما أخذ ولله ما أعطى وكل شيء عنده بمقدار وكل شيء عنده بأجل مسمى باين ṣùgbọ́n omijé ń dà lójú eléyìí ò yí apá kan nínú àwọn amòye lọ́jọ́ kú ọmọ ànábì sallallahu alaihi wasallam àbí lọ́jọ́ kú ọmọ tiẹ̀ fún àtọ́mọ tiẹ̀ kú ọba bẹ̀rẹ̀ sí ní rẹ́ẹ̀nì ọba bẹ̀rẹ̀ sí ní rẹ́ẹ̀nì láti lè bá a fi ṣàpèjúwe pé òun yọ́nú sí. Si, ìtọ́lọ̀ wọn bá dá lẹ́jọ́ faqila lahu àwọn èèyàn wá sọ fún pé atadhak ẹ̀rín mẹ́lẹ̀ ẹ̀rín ẹ̀ wo tó ṣẹlẹ̀ ni atadhaku fi hadhihi al-hala ṣé rubi tó tiẹ̀ kí èèyàn máa rẹ́rìn ni nígbà tí èèyàn ṣe àwáyé má ṣe rere tí ń sunkún níbi tí wọ́n ti ń pẹran àkíkà aláìlérò ti ń rẹ́rìn níbi tí èèyàn ti kú kí ni ń pa yín lẹ́rìn wọ́n ń bi wọ́n léèrè bẹ́ẹ̀. bàbá yìí wá dáhùn ní inna Allah ta'ala qada bi qada'in fa ahbabtu an arda bi qada'ihi. ọlọ́run dájọ́ pé kí ìṣẹ̀lẹ̀ yọ ṣẹlẹ̀ wọ́n á gbà láti yọnu sí ń tọ́lọ̀ ń ṣẹlẹ̀. فأشكل هذا على جماعة من أهل العلم انتو سيئي قدو تسوى قوة نما ولو أه أريني آه، واكا أريني كا فقالوا كيف يبكي رسول الله صلى الله عليه وسلم يوم مات ابنه إبراهيم وهو أرضى الخلق عن الله tọ́ba rí bẹ́ẹ̀ yìí ṣe dáná bí ọ̀sọ̀lọ́lá àṣìlá wa jẹ́ pé ẹkún lòun sùn jọ́ tọ́mọ rẹ̀ Ibrahim kú tó ti kó lọ yọnu sí ìtọ́lọ̀ndálẹ́jọ́ ju gbogbo ẹ̀dá yòókù lọ. òun sunkún ìwọ wá lọ fẹ́ fi hàn ikọ̀ yọnu sí ìtọ́lọ̀ sí ọ̀rẹ́ rìn. tọ́ báwo wá ni ìyọnu tó wà lọ yọ sọ́lọ̀ lọ́wọ́ mọ́ ọmọ rẹ̀ rìn. Ibn al-Qayyim ni mo gbọ́ tí olùkọ́ mi Ibn Taymiyyah rahmatullahi alayhi ti ń sọ pé lórí ọ̀rọ̀ yìí ó ń ṣèṣì pé hadiyu nabiyyina sallallahu alayhi wa sallam kana akmala min hadiyi hadha al-aarif ìlànà anabi sallallahu alayhi wa sallam ló pé ju àgbọ́yé ẹni tá a pè lólùmọ̀ lọ ìlànà tí anabi sallallahu alayhi wa sallam tómi jẹ́ ń dà lójú rẹ̀ nígbà tí ọ̀fọ̀ sẹ́ẹ̀ òun ló pé ju tẹni tí ń rẹ́rìn nígbà tó máa tiẹ̀ kú lọ. mo rò pé wa eléyìí gan-an mi ná sílẹ̀tò kọ́ òlòdì torí kò pamọ́ tẹ́lẹ̀ ìlànà ta wá ní ọ̀dà tó tà níbi bámbọ̀sibọ́sí pé ọ̀dà jùlọ mo rò pé wa ná sílẹ̀tò kọ́ òlò lásán lélẹ́yìn pọ̀sẹ̀ nídìí kálá gbà á látọ̀dọ̀ olùmọ̀ wa wọ́n gan common sense wọ́n sọ pé ànábì ṣe báyìí nìkan ṣe ń tọ́ta kò títà á ní ọ̀dọ̀ gbàjù ebi tà nàbì ni sallallahu alayhi wa sallam. ó ní sọ innahu a'ta al-'ubudiyyata haqqaha fattasa'a qalbuhu lir-ridha 'an Allah ó ní anabi sallallahu alayhi wa sallam ó fún ìṣẹ́rúsìn fọlọ́n ní ìwọ rẹ̀ ọkàn rẹ̀ wá fẹ́ ọgbàyè láti yọnu sí ntọ́lọ́wọ́n dálẹ́jọ́. wa li rahmatil waladi. والرأفة عليه فحمد الله ọkàn rẹ̀ sì tún gbààyè fún àti láàánú ọmọ rẹ̀ láti sàánú ọmọ rẹ̀ tó kú eléyìí lọ́sà tó fi dúpẹ́ sọ́lọ̀ ó sì yọ́nú sọ́lọ̀ lórí ntọ́dálẹ́jọ́ ó sì ń sunkún nítorí ìkẹ́ àti àánú tó ní lórí ọmọ rẹ̀ àánú àtìkẹ́ ló mú sunkún ìjẹ́rùsìn sọ́lọ̀ wọn bá lódodo àti ìfẹ́ tó ní sọ́lọ́n ọba lódodo ló mú yọ́nú sọ́lọ́n ló sì mú máa dúpẹ́ sọ́lọ́n lórí ntọ́lọ́n ọba ṣe. ṣùgbọ́n ẹni tẹ́ ẹ pè lólùmọ̀ yìí tó ń rẹ́rìn nígbà tó máa ti ẹ kú wọ́n ní méjèèjì ọ̀rá ìjókòó sí lọ́kàn méjèèjì ìjẹ́rùsìn sọ́lọ́n lódodo kọ̀rá ìjókòó sí lọ́kàn pẹ̀lú àánú àtìkẹ́ ìjẹ́rùsìn sọ́lọ́wọ́n ọba lódodo nìkan lọ́ra ìjókòó sí lọ́kàn àánú àtìkẹ́ kọ̀ra ìjókòó ńbẹ lẹ́ẹ̀kan náà ìdínà tó fi ń rẹ́rìn kó ń yọnu sí tọ́lọ̀ ń ṣe kọ́ á lè bọkàn jẹ́ lórí pọ́mọ òun lọ́mọ̀kú kò sí kẹ́kọ̀ọ́ sáànù nínú ọkàn rẹ̀ kọ̀ra ìjókòó sínú ọkàn rẹ̀ nílé ìjẹba àwọn. a sì rí nínú hadith tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ pípé gbàdánìkan ní àwọn ah, ah, ah, anábì náà tó ń sunkún torí pọ́ ọmọ kú ìkẹ́ni tọ́lọ̀ máa ń fi sọ́kẹ́ ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ ìkẹ́ni tọ́lọ̀ máa ń fi sọ́kẹ́ àwọn tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ wọ́n dàbí pé kí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ọkọ àtìyàwó kan ó ṣe bí awọ láàrin wọn àwọn èèyàn wá parí rẹ̀ wọn ò rí parí ọkọ wa ló ń kọ́ ọ lẹ́yìn ọkọ ló ń kọ́ lẹ́hìn tí bá ti mà pé nǹkan ìdùnnú ńlá ni lọ́dọ̀ àṣepọ̀n torí kò sí tó ń fẹ́ bí kápẹ́ wọn kọ̀ra wọn lẹ̀ ètò gàdúnú ti ń fẹ́ nù. àwọn tí wọ́n á nímọ̀ nípa tọ́lọ́n ọkàn gbogbo wọn á bàjẹ́ ń bẹ̀ kí ṣe ń tọ́ ẹ̀kọ́ ṣẹlẹ̀ nínú ṣé bá tún ṣe làwọn fẹ́ ṣe kí ṣe kíkọ́ lẹ̀ lọ́ ẹ̀kọ́ kọ́ lẹ̀ kí wọ́n á nílọ síwájú tá ló máa ní látàrí kíkọ̀ tí wọ́n kọ́ lẹ̀. ìlérí pé tí wọ́n á kọ́ra wọn lẹ̀ kó dì mọ́ o. àwọn nǹkan tá a ti yanjú ní ṣòro òun náà tún padà di ṣòro nù. bóyá àwọn problem tó ṣẹ́kù níwájú wa mẹ́ẹ̀ẹ́dógún ni tẹ́nìkan bá fi lè kọ ìyàwó rẹ̀ lẹ̀ nísìn problem yẹn di mélòó ó di mẹ́ẹ̀ẹ́dínlógún sọ ẹni tó bá nímọ̀ nípa tọlọ́run tọmọ bí ṣe já sí ọkàn tí wọ́n máa bàjẹ́ ojú kálukú ọ̀pọ̀ rẹ lọ́lẹ̀ kan náà ojú wọn pọ̀n akànrẹ́ nìkan ní máa ń rẹ́rìn máa ń rẹ́rìn bóyá nínú mọ̀lẹ́bí ọkọ ni ọba débẹ̀ báyìí hmm, ọba débẹ̀ o ti gbá bọ́ọ̀lù rẹ débi góò ọmọ wa ti kọ́ ọ lẹ́wọ̀ máa pa àwọn ìyá aláìlórí lọ tó ṣe pé ńgbà tó ń wà ní ìyàwó kọ́kọ́ tí o tó kú kọ̀bẹ́ lọ́n kó òun bá rúgbó ló ń pàdé nínú dictionary ẹ̀ náà kó ọmọ tiẹ̀ tí wàá lò fún ìyàwó tiẹ̀ nìṣẹ́ ọmọ adùnnú àjàgà tó bá wà lẹ́yìn níbi tí gbogbo èèyàn ti rójú ẹ̀ àwọn èèyàn ti ń dájọ́ lọ yọ ọmọ arẹ́rìn músẹ́ pé yẹ ẹ̀yìn ọmọ wa pé Allahu Akbar níta àwọn olórí pípé ń fi ń banújẹ́ làwọn aláìlérò ti ń rẹ́yìn torí ẹ̀ ló ti jẹ́ pé tí nǹkan ìbànújẹ́ bá dé wọn kì í rẹ́rìn o àfẹni tí ò bá sí àánú lọ́kàn rẹ̀ tí nǹkan ìbànújẹ́ bá dé wọn kì í rẹ́rìn àfẹni tí ò bá sí àánú lọ́kàn rẹ̀ ẹnìkan nísìnyí ó ní wọ́n ti gbájú ẹ̀ fóun wọ́n gba one million lọ́wọ́ òun sẹ́yìn pé gbogbo apáta àní sáláìmà wípé báyọ̀dú kòkòrò ló sún débi tí wọ́n ti ń gba one million lọ́wọ́ tiẹ̀ náà lọ́rẹ́ni tí ó rí one million gbà lọ́dọ̀ rẹ̀ ó ti pàtẹ one million kalẹ̀ níwájú rẹ̀ pété a bá ṣe bísíǹnẹsì ẹ̀mí àdáwà ṣe báyìí wá ah owó dé nìyẹn one million lásán lẹ́ẹ̀sì dìbò one lẹ́ẹ̀fi di bílọ́níà wọn náà bá lọ mọ wa wọn mọ lọ wa kúnra wọn mọ wa kúnra wọn títí tí ètò ra wọn gbogbogbò amẹ́nìkan bá ń bọ́ sọ̀rọ̀ òní dáhùn kéèké ni ẹ̀yẹ dúró bẹ́ẹ̀ ibi tẹ́ wà nù tí ń ra lé ma gbogbo yín lórí bí ó sì máa rónù tó bá ti ṣẹlẹ̀ ẹ máa wo bí ọmọ èèyàn bọ́mi yẹn ti ṣe rí tí ọba yí ọ. àsìkò tá a máa ń ròyìn pé ọ̀nà tí wọ́n ń gbà yìí ó súnmọ́ kí n la lù gbàbẹ̀ iṣẹ́ kẹ́nìkan kan máa ṣe rí táàsì. ọ̀nà tí wọ́n ń gbà yìí ó súnmọ́ kó lídì mi sídìí kí n dolówó ńlá ta lẹ́sẹ̀ kọ́ máa ń tẹ̀sí kò sẹ́ni tẹ̀sẹ̀ kọ́ máa ń tẹ̀sí. ń bo lọ́dà náà ṣe àlọ́ mo fẹ́ lọ pàbọ̀ àmọ́ tó bá fi lè yíwọ́ kò sẹ́ni tá à ní fẹ́ kọ́ gbọ́n tó ṣe wá bọ́lá ń ṣe dọ́mi yẹn ìdí tí ó sì ṣiṣẹ́ kí gbogbo èèyàn gbọ́n tó ṣe tó ń dípọ́ ọmọ yìí kékeré sí gbogbo wọn náà lọ fẹ́ràn rẹ̀ dénú ṣùgbọ́n wọ́n fẹ́ kí wọ́n bọ kẹ́dùn wọ́n fẹ́ kí wọ́n bọ dárò bóyá tó ṣe ọ́ yóò fúyẹ́ díẹ̀ lára rẹ̀ ọ̀rọ̀ lásán náà ni wọ́n sọ ẹnìkan ò ní kọ́bọ̀ tí ó gbé fún ọ torí bí ìjàmbá bá ṣe ọ́ nìsí tá a bá pé gbàtà àwọ̀dọ̀ rẹ akànbọ̀ ń sùúrù náà ní pé tọ́ inna lillahi ma akhadha wa lillahi ma a'ta wa kullu shay'in 'indahu bi ajalin musamma faltasbir ṣe sùúrù máa fọlọ̀ hmm, ṣe sùúrù máa fọlọ̀ ẹ̀yin náà tún wọlé ṣe sùúrù máa fọlọ̀ ṣe sùúrù máa fọlọ̀ yọba máa kà ṣe sùúrù máa fọlọ̀ ṣe sùúrù ṣe sùúrù ẹnìkan mọ̀ àwọn gbogbo wọn mọ̀ wíjú ṣe sùúrù mọ̀ fọ́lọ̀ lọ. ààrẹ nìkan tó fowó lẹ wọn ò ní sílẹ̀ kọ́dà bí wọ́n ní wọn ò ní sílẹ̀. àmọ́ ọ̀wọ́n pé wọ́n tiẹ̀ gbọ́ wọn wá wàhálà oríire ni wàláhì oríire ni tí ọba mọ̀ bẹ́ẹ̀ lọ mọ̀ bẹ́ẹ̀ lónìí wàláhì kó ṣe kọ́ta rẹ̀ gan lọ́wọ́ nítorí kó fẹ́ yọ oríire ni. èèyàn pípọ̀ ní nǹkan máa ṣe tí ò ní rọ́ rẹ̀ tí ò sì ní rọ́ta tó yóò dín ìtòsí ọkù. tọ́ ìgbà tí òun á gba one lọ́wọ́ òun tí ma bá ń bẹ lọ́kàn wa táànù bá ń bẹ ń bẹ á mọ̀ pọ́ lọ́wọ́ bá ló kó ṣe bẹ́ẹ̀ á wà kànù rẹ̀ kéré sùúrù ẹ má rò ọlọ́wọ́n bòjì ọlọ́wọ́n bòjì ẹ sì rí para rẹ̀ ọgbà lẹ̀ wàláì pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń sọ fún un ó lè má kulẹ̀ tọ́lọ̀ ó sì fi dì àmọ́ bọ́mọ èèyàn ṣe rí ni pé tọ́ bá dì kò ní wá sọ fún yín kọ́lọ̀ ti di o àbí ẹ̀kọ́ ni kò ní wá sọ fún yín kọ́lọ̀ ti di torí pé yóò tún máa fọkàn sí pé bóyá àwọn ẹni tí wọ́n nínú yín lè gbé owó fún nǹkan mọ́ kó tún di loss. nígbà tí jàǹbá wá séun ẹ̀yin ti wá bẹ̀rẹ̀ ẹ̀rín la hawla wala kódà kìí sàdáni ọmọ rò lọ́kàn rẹ̀ pé kò wọ́n rí àkàrà olóró tó wọ́n sọ lóyún bí kí ni tẹ́ bá kíkọ́ kálukú kú. wọ́n nìyẹn ṣe rí nù ẹ má máa yọ̀yàn nígbà tádàn ò bá ṣe torí pé tani tó dé láárí àmọ́ tani ti ń bọ̀ tẹ́ bá gbọ́ pé àìdásẹ́ nìkan ẹ má fi ṣe yẹ̀yẹ́ o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti rẹ́rìn irú ẹ̀ sílé ọjọ́ náà oṣù títí ẹ̀ bá ìwọ ni ọ̀wá dùn jù torí ọ̀lọ́ kọ́kọ́ tẹ́ ní àbòsí ìwọ ló sùn síbẹ̀ tó tàkàkà torí ẹ̀ ẹja fi kọ́ra jẹ̀mọ́ gbogbo ibi tá a bá wà láyé ẹ mẹ́jẹ̀ á máa yọ ẹni tí àìdá bá sí ẹmẹ́jì kan kà lójú wa pé ni wọ́n á ń dùn wàhálà irú rẹ̀ wọ́pọ̀ láwùjọ tó bá yẹ kó ọmọ iléèwé sọ ọmọ iléèwé ni àsìkò tẹ́sí ìdánwò bá jáde ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ yọ àwọn ọmọ ìyá wọn tí wọ́n sì di rẹ̀ mi èyí ṣe pé kó gbìyànjú èyí kúkú ṣe pé gbogbo ẹni bá gbìyànjú náà ni ó kúkú ṣàṣe igi wọn máa ṣiṣẹ́ yẹ̀yẹ́ pé tí ẹ bá ọlọ́ọ̀tì ẹ̀ mú oníkárí ọba oníkíní kan tí ẹ wọ́n máa fi ta yín tó sì dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀. ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. sáàmù dájú kọ́ náà ń gbé àdìdé ọjọ́ tó ṣe é pé àwọn èèyàn dìde ṣèṣirò níwájú ọlọ́run ọba gbogbo àgbáńlá yìí. ní ọjọ́ ńlá ọjọ́ gbẹ̀ndà òkè àmì tọ́ba ti lè báyà kẹ́dùn lórí aburú tó ṣe má sì fi ṣe yẹ̀yẹ́ lórí ẹ̀ ilé ìjẹba má jẹ́ wọ́n ka ẹ̀yìn lójú rẹ níbi tí èèyàn ti kú wọ́n ka ẹ̀yìn lójú rẹ níbi tí èèyàn ti kú o à ń bọ̀ sí wọ́n sí pọ́wọ́ àárín sókè kéékèèké torí wọ́n wá rí pé wọ́n ti ràn pé wọ́n lọ pamọ́ sí ìwọ òṣèṣe rẹ̀ torí pé wọ́n bá ti rẹ́rìn ibi téèyàn kan ti kú ó túmọ̀ sí pé wọ́n lọ pàánù a ti sọ fún pé kò yọ gbà <laughs> ọdẹ gbà <laughs> ọdẹ gbà tọ̀rọ̀ pé kí wọn náà gbà torí ibi tó máa ti rẹ́rìn àṣà ìmà nínú àwọn ẹni tó gbọ́pọ̀ rẹ́rìn ò máa fi àkéwọ́ ká ẹ̀kan lè rí téèyàn kan yọ akitọ́ wọbi tẹ́ wà tó sá lórí kí ló dé ìrẹ́rìn ni pé báàmì kú ọlọ́pàá báàmì ẹ dákun kèésì ọlọ́pàá báà rẹ̀ akéèti lórí tiẹ̀ torí di eléyìí ẹja fi kọ́ra o ẹlòmíì máa ń rò pé ọ̀làjú ni àgọ̀ ni o àdánwò bá àwọn ìwọ ń rẹ́rìn ni o nǹkan àdùnnú ṣe wọ́n ń sunkún orí ibú ni o orí ibú ni o wọ́n ń pín oúnjẹ fún kálukú péjọ ẹsẹ tẹ wá bá wa ṣàjọyọ̀ tìyàwó yìí o ẹ bá ní gbóúnjẹ fáwọn èèyàn ẹ bá ní gbóúnjẹ fáwọn èèyàn ẹ̀rín là ń retí láti gbọ́ láàrin kìí ṣẹkún ni wọ́n bá wù lọ bá bẹ̀rẹ̀ sí pé wọ́n bá ń bẹ̀ ọ́ kí ló dé kí ló dé ah, ah, ah. pé kí ni ẹ dápẹ́ gbó lórí ibú kò láàrin. ó ní ìlànà anábìá Muhammad sallallahu alayhi wa sallam òun náà pé bá ti kú ká tètè sáyàn ká tètè lọ bọlọ yẹn ni kí ẹ má tẹ́lẹ̀ tẹ́tẹ́rẹ́ kẹ lọ ẹ̀ ń bá mu rẹ̀ tọ́lá àwọn ọmọ rẹ̀ wá lu ìbò ọ̀kan bẹ Scotland ọ̀kan bẹ Finland àti wá pè wọ́n àwọn láǹdì wá ní wọn sí afẹ́fẹ́ náà àwọn owó kan tá a fẹ́ gbà ó máa tó sùn mẹ́fà ká tó wálé á sì òkú ìyá tí ayé ọ̀gbọ̀ tọ̀ràn ọmọ ayé gan ò ní kankan fi ṣe ká tó pọ̀rùn irọ́ lásán ní ìyá tó ṣe pé ebi ń pa ebi lọ́pọ̀ àyà mi àti bàbá mi kù fùfú nìkan wọn ni wọ́n máa fún bàbá jẹ bàbá lẹ́dọ̀ wù mí jọ fùfú lọ́mọ yín fowó ẹ̀ lẹ̀ bàbá mi àti ìyá mi kú wàhálà ìbí lọ́pọ̀ àwọn kú wàhálà ebi lọ́pọ̀ àwọn kú. kọ́dà wọ́n confam bàbá mi màmá mi sáré débi pé àwọn oògùn tí wọ́n kọ́ fún wọn lọ́sítù wàhálà àwọn ọ̀rẹ́ nira fún wọn nítòsí àbí ẹni tí ń bẹ ń dalẹ̀. torí pé nínú àṣà àwọn èèyàn tí wọ́n gbọ́ lọ́rùn ọba gbọ́ tẹ́ bá ti lè dàgbà débì kan àwọn ènìyàn bá yín sánà bẹ́ẹ̀ sì máa gbélé ayé àlàáfíà wọ́n ti máa fojú okúkú ti tó kú inú ọmọ fi wọ̀ ọ́ bàbá lórí ń fọ́ kò burú ẹ pẹ̀lẹ́ ẹ wá bá ń wóògùn bá mi kò yẹ kí irú yẹn máa lo oògùn mọ́kọ́ mọ́tò lọ́ọ́ di nǹkan mi o ṣé ìwọ ni mẹ́díkù dọ́kítọ̀ bínú bá ń rún apẹ́ fi bàbá lẹ̀ gbáyọ̀ oúnjẹ tẹ́ ẹ jẹ ni títí tí wọ́n sá ti jọ kangara ara rẹ̀ kú láàrin wọn tọ́ba wa kú tán wọ́n ní òkú dùnú ni òkú ayọ̀ ni òkú àgbàlagbà òkú ẹ̀gbẹ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ẹ̀gbẹ́ ni wọ́n wàá máa dájọ́ sí i. bàbá mi màmá mi ti kú ó ti lé lóṣù mẹ́fà tọ́wọ́ ayé wa ń kókó síbi tí wọ́n ẹ̀ ń bá mọ̀ ẹ̀ sí. Si nígbà tó ṣe pé wọn èmú náà wá lọ́dọ̀ wa láwọn abòmíì wọn máa gbé wọn sínú yìnyín ni àfi bí ẹran panla ibẹ̀ ni wọn àwọn máa síná sí lórí ojoojúmọ́ yọ kankulize tó àmọ́ láwùjọ tiwa tí ò síná wọn ẹ̀ ń bá wọn ẹ̀wọ́n kó wọn bá bẹ̀rẹ̀ wọn kó sí níbi wọn bọ́kàn ní ara náà ságbẹ́ bákan bákan ẹ wòyà ẹ wòyà wọn àìpé ọmọ rẹ̀ àwọn ọmọ òtítẹ pé torí. òkú ọlọ́mọ ni torí àwọn ọmọ rẹ̀ ń bọ̀ tọ̀ torí pé ọwọ́ àwọn ọmọ nìkẹ́ wà rí táwọn ọmọ ọba dé kò ní rí kẹ̀. wọ́n wá wọ aṣọ kan sí lọ́rùn tí ó wọ̀ rí ní ti dáadáa bàbá tí ń wà kísà káyé ìyá tí ni wọ́n wọ súùtì sí wọ́n gbé sẹ́ẹ̀tì sí nsàlẹ̀ wọ́n kótókótó sí ndì tìgbànú tìgbànú wọ́n pè ń bẹ́ẹ̀t wọ́n dè máa ń nú ni lọ́sọ̀lì kìámà wọ́n tún sokùn mọ́ lọ́rùn bíi jack tọ́ wọ́n ṣe gbé sínú àpótí nù subhanallah tọ́ ẹwẹ̀ sí wọ́n wá wá àwọn ẹni tí wọ́n máa dírámà sí dáadáa wọ́n bá wọn yí ẹnu rẹ̀ ní yíyí tẹni tí ń rẹ́rìn músẹ́ wọ́n á ní àwọn àmọ́ ya fọ́tò rẹ̀ ẹ̀rín ni bàbá rí kú láyé o bàbá tó ṣe pé ń màlẹ́kà wá gba ẹ̀mí rẹ̀ yadribuna wujuhahum wa adbarahum bí wọ́n ṣe ń gbá wọn létí ni wọ́n ń gbá wọn dì akhriju anfusakum ẹ̀yú ẹ̀mí jáde wá fún wa tí ń ké tí ń sunkún wọn wá ya ẹnu rẹ̀ bí ìgbà tí ń rẹ́rìn. ìdákùn ẹ̀wù ìgbà tí wọ́n ti fi sílẹ̀ tí wọ́n fi ń ṣe ẹ̀sìn wọn á láwọn ọmọ rẹ̀ ò tíì dé nígbà ọmọdé ọmọdé tìkẹ́tìkẹ́ kọ̀ wọn wá ní wọn lọ tún lékùn ilé náà ti kùn láti ayé dínkà wọn ni wọn tún kùn nítorí pé ẹ wọ́n fẹ́ sòkù torí pé wọ́n fẹ́ sòkù wọ́n tún lékun gbogbo ilé rédíò gbogbo ilé tẹlifíṣàn odi tu àrè wọ́n ti máa polówó wọn nù màálùú wọ́n máa gbé wọn wá àwọn ọmọ máa já màálùú lẹ̀ wọ́n lè ní yasú lè jà lọ́rọ̀ eléyìí bàbá fùntúà ìyẹ́ ẹyẹ ń kọrin bàbá Bódìjà àwọn ọmọ tí ń bẹ ń sáábó àwọn èyí tí ń bẹ ń tààrà kálukó kò tiẹ̀ kalẹ̀ èyí tí bàbá rí màálù fà kalẹ̀ tẹ́lẹ̀ náà òun á pamọ́ ni pé a ó lè máa sunkún báà mi kù lè pa màálù <laughs> ẹ ṣe bí bọ́yá màálù yẹn pípa ni ó jẹ́ bàbá ó rà lìjẹ́ náà wọ̀. subhanallah ẹ wá wọn fi òkú sẹ̀sìn bàjẹ́ kó tó di pé wọ́n lọ sí táàjà mùsùlùmí náà ni àwọn náà nígbà míì òkú ti kú kú láti fi ọwọ́ àárọ̀ wọ́n á lè pa àárọ̀ tẹ́lá tó wá tẹ òkú kalẹ̀ tán wọ́n lè kọ́kọ́ máa sun rárá lé lórí salatul janaza àwọn ní ká ṣe o rárá làwọn máa sun wọ́n lè gbé wájókòó níbi ìgbásẹ̀ rẹ̀ wájókòó níbi orí ẹ̀ ọyọ ẹ̀yìn ẹ̀dúró lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kálukọ́ máa ké Kùránì tòmí tọ́ máa kéde afẹ́ ra ìkẹfùn èlò wọn ń ẹ̀mẹ́jẹ̀ wọn ò ṣe kàtàkàtà ń di òkú yẹn o sẹ́mi pẹ́yìn ọ̀mà fúrúùtù lọ́pọ̀lọpọ̀ bàdí tí àná máa wá sí dírámà àwọn náà máa wòran ni wọ́n máa dùn áà ah, lọ́ba kẹ́pàdé àwọn lè má mú ńláńlá wọn ní ké Kùránì rẹ̀ Kùránì wọn ké. kọ́dà ẹnìkan ti kú rí tí wọ́n wá ní wọ́n sọ wípé gbogbo èèyàn tó dúró yìí o àwọn ọ̀mẹ́nu ẹni tá a dúró ti gbà ọ́ so eh, àti mùsùlùmí ni àti kìrìtẹ́nì ni o àti àwọn ẹlẹ́sìn bọ́gìbọ̀ ọ̀pẹ ni o ọ̀yà kálukú amẹ́tí láìlá ìlọ́dà láìlá ìlọ́dà láìlá iye tá a bá lè ṣe títí tá a fi kó tó àmẹ́nitọ́lọ́ òtún torí ẹ̀ sànú ẹ̀nu wa. ẹ ẹ wo bó ṣe eré lásán wọn á fi òkú sí ẹ̀sìn mẹ́rin báwọn nígbà tó wá tí wọ́n ṣe gbogbo ranu tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pa àwọn gbé lọ sórí tẹ̀ sọdọ abẹ sọdọ abẹ sunna anabi muhammed sallallahu alayhi wa sallam náà ní ká yára ká yára sáàyàn rẹ ẹnìkan kú ó kú ń jọ́sì wọ́n á ti wá kọ́ lẹ́kìtì wọn bá kú o Ògbómọ̀ṣọ́ ni ẹ ti lọ sinmi ṣé ìyára sì kú mẹ́mẹ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ yẹ wàhálà ẹ̀wọ̀n yẹ ìsẹ̀mí wéwu wọ́n máa rò òkú bọ̀ wálé ayé rẹ̀ ò lè gbélé àmókù rẹ̀ ó sunlé ẹ̀rí nǹkan mẹ́rin ọ̀kan tó kú ó ní kó gbé o láti bí kó gbé o lọ mẹ́dúgùrì <laughs> yàrá ìkálukú pẹ̀lú business science and technology tiẹ̀ kó tó gbókùn tó kó ń bì kó gbé lọ ó nítorí kéne mẹ́dúgùrì làwọn bàbá òun kú sí àwọn lè máa rí family meeting ṣe lọ ibẹ̀ wọ́n máa gbóòn lọ tonti bí mẹ́ẹ̀ẹ́dógún ṣe dógùn tó báyìí ní ìsìn èyàn tún máa gbókun so lọ ẹ̀ sì ní wọ̀síyà bàbá yín ni ẹ̀ lè takò ká ní wọ̀síyà kí wọ̀síyà nígbà tẹ́ sì mọ́ ń pẹ̀ sí èyí náà lẹ́sẹ̀ sí ṣiṣẹ́ òkú àgbọ̀dọ̀ lọ lára ká tètè sáyàn sísáyàn táwọn àwọn yẹn ó náà ní ká wọ̀ ẹ̀ ká nu ẹ̀gbin kúrò lára rẹ̀ kò sẹ́ni tí ò lè ṣe léyìí jàmá ẹ̀dẹ̀gbẹ́ lọ ọmọ wa bàbá kan wọ́n ní bàbá òsínlé wọ́n ní bàbá àkọsẹ́ tí ò lè ṣe tani ọmọ wẹ́jà náà bá wẹ̀ nù wa kọ́nàwọ́ àmọ́ wọ́n ní òkú mà ní ẹ yẹ́sì èmi bàbá rẹ̀ náà ẹlòmíì ò túlẹ̀ wọ́n ti jọ sunu yàrá o kò wọ́n á mọ̀ pé bàbá ti kú yunifásitì ti dákẹ́ látago mẹ́wàá alẹ́ àmọ́ ọlá pé wọn èmú náà lọ lù wá òjò tètè mà tó wọn wọn á múná dé nǹkan bí aago márùn-ún àṣùbà báàmì báàmì báàmì báàmì wọn mọ̀ sí pé sọlá tù bàbá bá ní ìta ṣe ní ìṣá ìta náná lòpin báàmì èsè báyìí àwọn ní máa jí mi àwọn ní máa ṣe kí n máa ẹnìkan bá wọn bàbá rẹ ti kú kí ni ó ṣe ṣé yóò jókòó tì yóò túlẹ̀ ni ok tó bá yẹ pé àkúfà bá wà àbí bàbá ọmọ mú ọ lọ ó ti yẹ kó mú ọ látàgó mẹ́wàá alẹ́ àná yọ wá sẹ́sọ́n lẹ́yìn àgọ́ àwẹ̀ bàbá yóò túlẹ̀ torí ọyẹ ká kó àtijá pin tó bá ọmọ wẹ́jà náà bá wẹ̀ lẹ́yìn náà wọ́n sì bàbá yín lẹ̀ fún gbogbo èèyàn o bàbá yẹn wá di tí wọ́n mọ̀ fi kọ́sẹ́ ṣèbó bí ẹ̀yin bọ́ọ̀mù yìí lọ́mọ rẹ̀ ẹ̀yin ní kẹsà yẹn bàbá yẹn ìdìbò àlọ́pọ̀ àwọn kan wá wọn àmọ́ bá yín wẹ bàbá yín pé kí ni ọ̀rọ̀ ọ̀pàtàkì o ọ̀pàtàkì nítorí pé ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé tó bá kú nǹkan kan ò ṣe ṣùgbọ́n lẹ́yìn ikú rẹ̀ nǹkan kan lè ṣe tí ẹ̀yin bá rí tó ṣéun ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ gbàtẹ́ ìsọmọ àlè ẹ̀rí pé tẹ́ ikú wọn ní gbọ́ lẹ́nu yìí mo rò pé yẹ inú àṣírí tí Islam tó wò ní tó bá yẹ pé tó ṣe bàbá yín láì dà ọ lẹ́yìn ikú rẹ̀ ọ bá jẹ́ nǹkan tí ò dáa tó sì jẹ́ pé ẹ̀yin ọmọ rẹ̀ lẹ sáàyàn rẹ̀ wọn ní gbọ́ lẹ́nu yìí láéláé àmọ́ tó bá lọ́ọ́ jẹ́ pé ẹlòmíì ará àta kò sí tàbí ṣùgbọ́n ipe nǹkan kan yọ jàjẹ lẹ́nu ẹnu òhun jọ kàn yọ ẹ kọlọmọ hmm, máa sànú àdìgbà. sẹ́wọ̀n ọ̀rọ̀ fẹ́ jábọ̀ nù àwọn tó sì wà ń bẹ̀ pé àkíkà hmm, máa bọ̀rọ̀ sọ kí lẹ rí káfílẹ̀ káfílẹ̀ ẹ̀ sọ náà tó àwọn òkú ti ń kú nìyí. àwọn òkú bàbá alágbèjà ta wẹ̀ ń jò ní láìlà ẹ̀rọ kọ́rọ̀ kọ́dà bí ọ̀bá délẹ̀ mọ́ láìlà tó ti sọ láti gbé sórí pé rẹ̀ ọ̀dá subhanallah torí ẹ̀ tó bá kẹ́yìn tí bàbá yẹn bí àbẹ́gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ àbíyàwó rẹ̀ ẹ̀yin gbọ̀ngbọ̀ngbọ̀n rẹ̀ ẹ̀ lè ṣètè ẹ̀ lè tó máa jẹ́ pé dáadáa lẹ bá rí yóò yà sí yín lẹ́nu láti sọ islam ń fẹ́ pé tẹ bá rí dáadáa kẹ́ sọ torí pé àmì pé ó yóò rí dáadáa lọ́dọ̀ ọlọ́run tẹ bá ara ìdá kálukọ gbẹnu lọ àdúrà lẹ́ẹ̀ máa ṣe fún kọlọ mẹjọ já mi pé yóò jìyà sọ eléyìí àwẹ̀ afọ ìgbín tó wà lára rẹ̀ akramakumullah sẹ́nu kánà bí sọ̀rọ̀ kan ó ní alàyínáni wíkẹ́ ọ̀sẹ́hì fẹ́mẹ́nà mẹ́fẹ́lẹ́tọ̀ ọ̀gbà ẹ̀yinjú méjèèjì òun náà lókun tó dé ihò tí só máa gbà jáde ẹnikẹ́ni ojú bá ń bẹ ní sísílẹ̀. Si iṣu ò lè ṣàdédé jáde kálára ọmọ mà àwọn ojú bá ti di kọ́ padé tá a sùn à bẹ́ẹ̀ lèèyàn su ara gan má jiyàn o kó o tó yẹ bẹ̀ wò wa ẹ̀hìn wọn á lọ tọ́ ò ń jiyàn o tí yẹ bẹ́ẹ̀ di wò ṣebí ọ̀ ṣàdédé tọ́ bó o sùn ni lọ́dọ̀ tó ti sùn kò sí tí ò lè ṣẹlẹ̀ ṣé bá a sọ fún yín ìgbà táwọn Ànábì sallallahu alaihi wasallam tó sọ yìí pé. إذا استيقظ أحدكم من نومه فلا يدخل يده في الإناء حتى يغسلها ثلاثا فإنه لا يدري أين باتت يده ẹnì kan yín bá jí látọjú oorun o kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ̀ bọ́nú gbá omi o ṣáájú kó tó fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìdí ni pé ọ̀sẹ́ nìkan nu yín tó mọ bó lọ́wọ́ òun sùn májú tòkátìlẹ́ bá wá jẹ́ pé àkọ́wọ́ wa tẹ́gbìn bẹ lára rẹ̀ bọ́nú omi tá a nílò ẹ̀fọ́ bọ́yá ẹ̀ mọbi tó sùn àbẹ́ ẹ̀ mọbi tó sùn ẹnìkan nínú àwọn èèyàn lẹ́yìn ìdánabi ti sọ̀rọ̀ lọ́jọ́ tó pẹ́ táyé àwọn sàábé ti lọ tí gbogbo ẹ ti lọ ní kọ̀pẹ́ kó jìnnà sí gbèsè ayé tiwa yìí wọ́n á ka àdìsí yìí létí tiẹ̀ wọ́n sì túmọ̀ rẹ̀ fún un nígbà náà bí sọ pé torí pé ẹnìkan wa sallallahu alaihi wasallam kọ̀ ọmọ bó lọ́wọ́ òun sùn májú ìdí tí ó fi fọwọ́ rẹ̀ ló ń bá ń gbanu pé kí ni èmi mọ̀mọ́ ibi tọ́wọ́ mi ń sùn májú ọjẹ́ ìlọ́wọ́ kan fọ̀ tán oorun tó sùn lẹ́yìn rẹ̀ ọwọ́ rẹ̀ wá wọ inú ihò tá à ń gbà yàgbẹ́ ó sì wọ́ títí dé ìgbàwọ́ bẹ́ẹ̀ ló ti jí akramakumullah tí èyí bá ṣe pọ́wọ́ ò sí gé dànù ọlọ́wọ́ gan òní fẹ́ dúró wo ń tọ́wà lọ́wọ́ ah, gbogbo ẹ̀ níyàn mọ̀kàn yìí bẹ́ẹ̀ ni ìgbà tá a wà lójúfò láàlè máa jiyàn pé nìkan mo àrùn ni. àmọ́ tó bá ti pé nígbà náà gbé rọra gbé wa à lè pé ọkọ̀ oṣù o torí pé ńgbà tó tó gbé ti gbé okùn yẹn ti slap ńgbà tó ti dẹ̀ ó ṣeéṣe kí nǹkan tó fẹ́ o ti jáde kí a torí anabi ní ojú méjèèjì ẹyin ojú méjèèjì lókun tó dé àyè tí iṣó ń gbà jáde o torí náà ẹnikẹ́ni nínú yín tó bá sùn kó tún á lọ àlàsì. ok láàrin ikú àti oorun èwo ló wúwo jù ṣé bá a mọ̀ pé ikú ó wúwo jù torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìwọ tó o bá ti kú báyìí oge rẹ pin tó o bá ti kú gbogbo oge rẹ ó pin. ìgbẹ́ ń dà jáde ń di rẹ kò ní jẹ́ nǹkan bàbàrà àbẹ́yẹn ọmọ pé bẹ́ẹ̀ ló kú ni kí ni fáàrí wa náà rí irọ́ lásán tí wọ́n bá ti kú nísìnyí tí wọ́n mọ̀ pé tìgbẹ́ máa ń tó ti kú bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ tó ti kú tó ń tẹ́ra rẹ jẹun bá ìgbẹ́ ọ̀rìn sí ọ inú wà. sẹ́wọ̀n pé lọ́pọ̀lọpọ̀ gba mi ó ti rọra tu sí ṣòkòtò bẹ́ẹ̀ ni tó ti kú kí ni ẹ wallahi ó lójú ìgbẹ́tọ́ lágbára lórí ẹ̀ tó bá dìgbẹ́ ọ̀rìn ó ti kú fa bọ́ọ̀ wà lẹ́ni tó ti kú tó ti jẹ́ kó kù tẹ́ rí o Allahu akbar ẹ̀rù ọlọ́run báyìí ẹni tẹ́ ẹ̀ mà tí máa ṣe tónítónítóní tó bá kú ní ìsìn ẹ̀ rí i pé tí wọ́n ti á ń dùn rẹ̀ báyìí. tẹ́tẹ́lẹ̀ sọ̀rọ̀ gbé sókè díẹ̀ wàhálà ìkàrí tí gbẹ̀ ń tú jáde. nítorí pé gbogbo ohun tó dègbẹ́ mú ó ti túlẹ̀ torí ẹni Islam sọ pé ẹ fọ́ mọ́ ẹ rọra gbé lẹ́yìn sókè bí ẹni fẹ́ gbé jókòó tòǹgbà tẹ máa ń gbé lọ́ba yìí ló ti máa rí tí gbẹ̀ ń ti ń jáde ẹ wàá rọ àmọ́ fọwọ́ wọnú. ẹ máa fọ ọwọ́ nú wá sísàlẹ̀ gbogbo ìgbẹ́ tó bá sẹ́kùnù rẹ̀ ọmọ jáde ní rọrùn ọ̀rọ̀ pé ẹ ìrígbẹ́ yá ìgbẹ́ ti dòkúta kínníkan eléyìí nígbà tá a wà láyé ni gbogbo ọmọ jáde ọmọ jáde ọmọ jáde ọmọ jáde. eléyìí ò lè ṣeé ṣe àyàfi tó bá jẹ́ pé orí ìbùsùn la tẹ́kù sí àbí tábìlì la bá tẹ́kù sí àbí lẹ́lẹ́ẹ̀ labá tí ó kù sí èsì irú àwọn balùwẹ̀ wa iléèwẹ̀ wọn yẹn o torí tó wá pé iléèwẹ̀ ni a bí ìgbà tí èèyàn kàn sí dọ̀tí èèyàn ni o mo rò pé ń gẹ tiẹ̀ nítorí káwọn iléèwẹ̀ àkọ́kọ́ kò lè gba òkú débi pẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tún gbé lọ síbẹ̀ yẹn kọ̀ dáa tó torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó yẹ káwọn mọ́ṣáláṣí wa ó lè má jẹ gbogbo mọ́ṣáláṣí ó yẹ ká rí inú àwọn mọ́ṣáláṣí tó wà ń lò àwọn àyè ìwẹ̀kú tó bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ àyè láwọn ilẹ̀ Lárúbáwá ẹ̀rín ní sinrú àdúgbò yìí tó wáá gbé mọ́ṣáláṣí mẹ́wàá ló máa ń bẹ̀ àní sáláìrí mọ́ṣáláṣí méjì tó láyé wẹ̀. kò sẹ́ni tó ní túláàsì kó gbé wá káwọn ọba ọwọ́ òkú rẹ̀ àmọ́ yìí ń bẹ láti gbà sírí òkú láti wẹ̀ lọ́nà tẹ̀ ní fi sẹ̀sìn torí mi tẹ́ mi á ti ń gbé tọ́wọ́ ń jábọ́ tẹ́sẹ̀ ń jábọ́ so eléyìí ìsinisẹ̀sìn ni wọ́n tún á ṣe àyẹ̀wò ẹ̀kú yẹn yọ jẹ́ bí ibùsùn tó yẹ pé símẹ́ǹtì wọn fi ṣe wọ́n tẹ́ ẹ̀bẹ̀ wọ́n wọ ẹ̀ńbẹ̀ tó wọ́n sì tún ṣe ibùsùn kejì ibẹ̀ ni wọ́n gbélé tí wọ́n ti faṣọ gbẹ̀yìn sí lára tó yẹ kó wà láwọn mọ́ṣáláṣí kápẹ́ bí mọ́ṣáláṣí mẹ́wàá aládùúgbò káṣí rí bí ẹyọ kan kéré jù láti láyé wẹ̀ kẹ́kẹ́ tó kú bá ti kú àgbẹ̀ alọ̀wẹ̀ ẹ̀ńbẹ̀ á sì faṣọ gbẹ̀yìn sí lára àgbẹ̀ jáde lọ́nà tó ṣe é pé ara rẹ ti wà tónítóní. tọ́ wọ́n fa aṣọ sí lára aṣọ ọ̀gbẹ̀yìn yìí ń jẹ́ aṣọ funfun. aṣọ funfun yìí ó lè jẹ́ tuntun ó sì lè jẹ́ ètò àti lò àmọ́ tó ṣe pọ́n mọ́ àmọ́ aṣọ yìí báyìí lábẹ́ owó òkú náà ló ti yẹ ká rà. ètò ẹ̀dá sẹ̀bílì láì nínú owó òkú láti rà eléyìí já kọ́kọ́ ń tá mú nínú owó òkú tó kú. ṣùgbọ́n o kì í sasọ o ó lọ ájìrì aṣọ ara mi rẹ̀ ńlá wa fi rárára ẹrù rẹ̀ ọ̀sọ̀ fúri ara rẹ̀ kò sí bàbá màmá tó ti lọ ájìrì látàrí àìmọ̀kan tó pọ̀ àwọn ara mi mi bẹ́ẹ̀ náà ìní ẹ̀ ń sisi mi lára o lérò pé ní ó yìí orí kẹ̀ irọ́ ni kò sí dọ́dọ̀ bẹ́ẹ̀ ẹni tí Ànábì sallallahu tó ní kí wọ́n sin pẹ̀lú aṣọ ara mi rẹ̀ òun náà lárákùnrin tó dúró ní Arafa ní ọjọ́ Arafa ṣùgbọ́n tó ṣe é pé rẹ̀ sọnù kẹsẹ́ ọ̀wá kù ìgbà tó kú ọrùn rẹ̀ dá bí anabi sallallahu alayhi wa sallam ó wá sọ yìí pé wàsílóhu wàkàsínóhu fi thawbay wàlá tukhammiru ra'sahu wàwájha wàjannibóhu tay. anabi sallallahu alayhi wa sallam ó ní aṣọ méjèèjì tí ń bẹ lára rẹ̀ lẹ́yìn tẹ́ ẹ bá wẹ̀ tán òun náà ní kẹ́ ẹ dàbò lára o ẹ gbọ́dọ̀ sí lọ́fíńdà sí lára o ẹ gbọ́dọ̀ borí àtọ́jú rẹ o fa innahu yub'athu yawma al-qiyamati mulabbiya torí tọ́lọ̀ bá gbé dìde ń jọ gbẹ̀ndà al-qiyamah yóò gbé dìde lẹ́nu tó sọ pé labbayka Allahumma labbayk labbayka la sharika laka labbayk innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak ay yub'athu ala ma mata alayh ọlọ́wọ́ gbé dìde lórí lọ́gbọ́ yẹ o wọ́tọ̀ bá kú sí di ọtí abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin kọ́kọ́ ni dá fún bàbá àti ẹlẹ́yìí níjọ́ gbẹ̀dà kíyàmà àbí ètò kú sí di zina la hawla wala quwwata illa billah tọ́ eléyìí jẹba abẹ́rẹ́ tó yẹ pé kò sí nínú ihram èsì àjì lọ́lọ́sí àbí umrah asọ̀fọ̀sọ̀ ni wọ́n kàn tó kù bá ti wá kú tó bá ti ṣe bẹ́ẹ̀ fún wọn máa ń gbé wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam. anabi ọwọ́ àṣẹ sọ̀láàtì sí lára lẹ́yìn tó jẹ́ pé ìgbà tí ń pọ̀ka kú lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n máa ń pa anabi lọ bá àwọn òkú yẹn lọ́nà tí wọ́n fi jẹ́ pé wọ́n wí la ilaha illallah anabi ọwọ adùn tí wọn títí tí wọn fi kú lẹ́yìn náà anabi ọwọ àmbẹ tí wọn fi sáàyàn rẹ̀ tí wọn fi wẹ̀ lẹ́yìn náà yóò ti sọ láti sí wọn lára àmọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí kìí dúró tì wọ́n mọ́ nígbà tí wọ́n bá ń pọ̀ kakú lọ́wọ́ wọ́n ti sáyàn wọ́n ti ṣe gbogbo ẹ̀ nígbà wọ́n bá gbé wọn dé yóò ṣe sọ láti sí wọn lára tẹ́lẹ̀ táwọn bá ṣe gbogbo ẹ̀ tán yóò tún bá wọn dé orí tẹ́ yóò bá wọn dé sáré tí wọ́n fẹ́ sin sí àwọn sábẹ́ wa rí i pé gbogbo eléyìí wàhálà rẹ̀ pọ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọmọlẹ́yìn rere nìyẹn o wọn ò ní pé ẹjẹ́ wọn máa ṣe àṣekún wàhálà tiwọn. àwọn sábẹ́ wọn sọ fún anabi sallallahu alayhi wa sallam pé wàhálà yìí ti pọ̀ jù torí ẹ wọn ò ní sọ fún anabi sallallahu alayhi wa sallam tẹ́yìn bá ń pọ̀ kakú lọ́wọ́ ma ńgbà tó bá kú tẹnu ó tó sọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ńgbà tí wọ́n sọ fún lẹ́yìn ikú rẹ̀ yóò tún wá yóò tún wá ń bẹ̀ tí wọ́n èso ayan rẹ̀ tí wọ́n èwẹ́ tí wọ́n èso aṣọ ọ̀gbẹ̀yìn sí lára àwọn sàbẹ̀ tún rí i pé wàhálà iná tún pọ̀ tó ń gbọ́ ya wọ́n ti jó kú tán àwọn ti sá ayan rẹ̀ wọ́n ti wẹ̀ wọ́n ti faṣọ sí lára wọn wá gbé lọ́ba nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú tẹ̀ tí wọ́n tẹ̀ sí anabi wa wá sí sọ láti sí lára lóde masalasi rẹ̀. tọ́ eléyìí jẹ́ anabi sọlọ alayhi wa sallam pípé ní paríparí wọn èyí ṣaláì gbé òkú wá fànàbí sallallahu alayhi wa sallam láti ṣe kíni láti ṣe lára kìí o tá a pé gbogbo bá ti kú lẹ̀ ibìkan náà lọ rárá o torí pé anabi sọlọ sáwà. وصل عليهم إن صلاتك سكن له ما زي صلاة سوى لارا أن تبا كنوا وصل عليهم ما سدوا فوا أن تبا جزا كوانوا إن صلاتك سكن له irúgbà àdúrà tó máa ń ṣe fún wa àbí sọlá tó máa ń ṣe sókun wọn lára nínú àdéhìí arábìnrin tí máa ń ṣètọ́jú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam tó kú lóru tún òfin tó ànábì létí tánàbí wàá béèrè rẹ̀ pé mo lágbájá wa àwọn ló ti kú ẹ́ ó kulẹ̀ sọ fún mi wọ́n ní àá fẹ́ yọ lẹ́nu ni ànábì ni wọ́n mú un lọ di sàárè rẹ̀ ànábì wàá ṣe sọ̀látùl jánásà sí lára ó wá ní sẹ́ẹ̀mọ̀ pé sọ̀látù tún mọ̀ ń ṣe sáwọn òkú yín lára ó ní fi wọ́n lọ́kàn balẹ̀ nínú àwọn sàárè wọn bíi eléyìí jẹ́ tàn nàbì sallallahu alaihi wasallam. nínú rìwáyà kan wọ́n ní lẹ́yìn ọgbọ̀njọ́ ìlànà ibi tó béèrè báwọn ó sì lọ ṣe sọ̀láàtì sí lára. torí ẹ lọ́dọ̀ àwọn Hanabila wọ́n ní tó kù bá kú tí ó bá ti ju ọgbọ̀njọ́ lọ ìwọ tó sí nílé nígbà yẹn tí ó bá ti ju ọgbọ̀njọ́ lọ tí ò tí ì tó ọgbọ̀njọ́ wọn náà láǹfààní àti lè lọ sídìí sáré rẹ kọ lọ ṣe sọ̀láàtì jánásà lára àdéhìí tó sì wá lórí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ nípa ọjọ́ nípa ọjọ́ yẹn pọ́gbọ́njọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọfẹsẹ̀ nílẹ̀ tó ṣùgbọ́n kó ṣe sọ láti sókù lára lẹ́yìn tó ń ti sin ọ̀fẹsẹ̀ nílẹ̀. sẹ́máàgùkù afáànàbì sallallahu alaihi wasallam òde mọ́sálásí ló ti máa ń ṣe sọ̀látù jánásà sí wọn lára kò sí nínú súnnà rẹ̀ pé gbogbo gbà inú mọ́sálásí ló ti máa ń ṣe sọ̀látù sí wọn lára bó tilẹ̀ jẹ́ pé àwọn míì náà wà tó ṣe pé wọ́n kú tètè pé nu mọ́sálásí lànàbì sallallahu alaihi wasallam ti ṣe sọ̀láàtì sí wọn lára sọ ṣùgbọ́n wọn ọ̀pọ̀ ìdínú tó fi jẹ́ pé súnà ilé ìtọ́wọ́pọ̀ òun náà ni ká máa ṣe sọ̀láàtì janaza sókù lára lóde mọ́sálásí ibi tá a dùn sínú lónìí subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí wọn á عليكم السلام نعم wọ́n ní tarakùnrin tó ṣẹlẹ̀ nígbà tó ṣe hajj táwọn ẹbí ní kó wọ́n borí bojú rẹ̀ sẹ́tẹ́nìkan náà bá kú ní ìsìn nígbà tó wà nínú hajj ṣé bá ṣe ṣe nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà láṣẹ ṣe nítorí pé àdéhùn yẹn túmọ̀ sí pé ikú tó kú yẹn kò tú ìyọkúrò nípò ẹni tó wà nínú ihram gbogbo tí wọn gbọ́dọ̀ ṣe fún ní ihram tó ní ihram wọn gbọ́dọ̀ ṣe náà lànà ìbílẹ̀ àgbọ́dọ̀ ṣe fún ẹ gbọ́dọ̀ jẹ lọ́fíńdà ọkàn lára ẹ gbọ́dọ̀ borí rẹ̀ ẹ gbọ́dọ̀ bójú rẹ̀ náà tó bá sì dijọ́ gbẹ̀ndà alkiyama gbé dìde

ǹjẹ́ bàbá rẹ̀ mùsùlùmí só lè fi lọ́kọ nàṣọ́ra yìí rárá o nítorí láàrin rẹ̀ àti bàbá rẹ̀ ti bàjẹ́ ná nígbà tó ti di nàṣọ́ra bàbá kí ló tún ní mọ́ tí ẹ ti bá nìyẹn kìí ṣe bàbá yẹn ni ó fi lọ́kọ àwọn tí wọ́n jọ ń kóra wọn kánú rẹ́gbẹ̀ẹ́ àwọn náà ni wọn máa fi lọ́kọ rí àmọ́ kìí ṣe bàbá tiẹ̀ ẹni tó bá ti fẹ̀sìn Islam sílẹ̀ kọ́wọ́ ẹlòmíì fi ṣe bàbá rẹ̀ o bàbá tiẹ̀ kìí sùn ní òfin lọ́kọ ọmọ ọjọ́ bó ṣe jẹ́ bí wọ́n sì ti ń bá wọn gbélé tẹ́lẹ̀ kọ́ lọ́wọ́ àbí tí wọ́n máa gbé ni o ìbànújẹ́ kọ́ mọ́ wà ń tòṣì wà o náà aleykum salaam. kí ló dé. látàrí pé bóyá àwọn tó ń ṣe ọ̀nà. bẹ́ẹ̀ ni ẹ ní option nígbà tó ẹgbẹ́ wọn fẹ́ sọ̀nà ẹ̀yin sì ti sìn òkú yín sí ẹnu ọ̀nà lẹ́yìn ẹnu ọ̀nà lẹ́tẹ̀ sìn òkú sí ọ̀nà ọ̀jẹ. tẹ́ran àwọn bàbá yín ran àbí ìyá yín ran bí ẹ̀rọ katakata kọ́ máa gborí wọn kọjá bí kó gé wọn lórí kó rún wọn lọ́rùn à ọ̀tọ́ bẹ́ẹ̀ o ẹ gbé wọn lọ sí síbòmí náà ni ọ̀rọ̀ pọ́ sọ́tọ́ kọ́lọ́rọ̀ ti mẹ́mẹ́ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ní kẹ́kẹ́ kẹ́ lọ sí síbòmí ẹ wá sọ́ra o ẹ má tún sí síbi tí ẹ tún ti bùkátà àti tún wù kó lọ́la mọ́ gbẹdọ́gídẹ bá ti gbé débẹ̀ ọ̀ permanent ibẹ̀ ní kẹ́ lọ sí sí náà láàyè kó sọ. Thank you gbé kíni bí ọ̀nà ò lè gbà sí. ẹ ó ti parí tẹ́lẹ́sà ti wẹ̀ wọn ò mọ̀ nípa rẹ́ńtì ń wẹ̀ kú ó sì lọ wẹ̀ pé tó lè ṣàyà fókù ìṣọ́àlà kò lè ṣàyà fún. àwọn tó bá yẹ kó dájú pé kọ̀ wẹ̀ ọkàn àfàsọ́sí láàánú tá a bá mọ̀ tá a sì ti gbókùú sínú sàárè rẹ̀ àwùjáde á lọ wọ ìka tó tún gbé síbẹ̀ padà náà. Aleykum salaam. Wọ́n bá tó wọ sàárè, ọ̀sá ti wọ sàárè. Eléyìí ṣe béèrè, èyí tó béèrè ni pé ẹni tí kìnìún jẹ, ń gbọ́ ni màlẹ́kà méjì ọ̀ wá bí léèrè. أمو ديري سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب